ká máa ṣàdúrà fún kí ló padà ṣẹlẹ̀ wọ́n gbà sí Islam kéde pé ìfẹ́ inú mi kí n ah, gbà mọ̀ sọ gbàdì ọ̀rọ̀ fún èyí èṣe dáwà èṣe dáwà so ló fi jẹ́ pé ọgọ́ ntí ò kí jà èrè kọ́ jáde nínú pèpè òní pé ìfẹ́ inú làwọn Allah subhanahu wa ta'ala ní ud'u ila sabili rabbika bil hikma wal maw'izati al hasana wajadil billati hiya ahsan tọ́lá pépè pépè gbólóhùn tẹ́tù ló ní odò kìí ṣe kó pépè nìkan o ó kún fàdúrà rẹpẹtẹ ìwọ ọlọ́run ọba má jẹ́ kó gba òdì sí wọn lọ́kàn tí mo fẹ́ sọ yìí o èmi gan tí mo dẹ̀ fẹ́ sọ má jẹ́ mú tèmi mọ́ o kí ẹnìkan ni o ibi mo bá kù sí o dákun oríjì mi o. àwọn yorùbá tí o bá rẹ̀ ra sahara tó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá tó ti ń bẹ lọ́wọ́ ọba fún ọmọrù pé kọ́ lọ́wọ́ ọba tẹ̀ ẹ́ kó jẹ́ kó gbẹ́sìn yìí kìí ṣe ní dáwọ̀ ìṣẹ̀ràn ajá bọ̀ torí pé tajá tẹ̀ràn wa kẹ́lù àwọn náà lóun ń ṣe dáwà ń ti ń fa wàhálà gangan nù. tọ́lùbìlì ilẹ̀ ẹni tó yẹ pé seekers of knowledge àwọn tó yẹ seekers of knowledge àwọn ni wọ́n pèpè torí pé kí wọ́n máa wọ wọ́n máa wọ̀ wọ́n pe ah eléyìí omi tó ń bá ní kò ń gbé báyìí dáadáa lòun ò tó òun ó ṣe kọ́ mọ́ jẹ́ pé àṣebá lòun wọ́n wà ṣe fórí ara òun orí ah, bí mo ṣe demonstrate mẹ́rin lẹ́nu sàrànlá gbogbo dára tó rò kóhun ṣe ó ti da gbogbo ẹ̀ nítorí pé demonstration yẹn gan-an ló bá lọ kò ní tètò tó gbogbo nǹkan báyìí la máa ṣọ́ ìṣe mo máa ń lé mo lẹ́sìn sí ọ̀kan ẹ̀bí kejì nu wọn wọn máa lára wọn ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ṣe comparative yẹn wọn máa lára wọn wọn gbọ́ ìsìlámù yìí wọn mọ báìbù ju ìsìlámù lọ so the best thing ni wípé kí wọn kọ́ tẹ̀ lọ́kọ́ ìsìlámù náà àlàó àṣà nìyẹn lẹ́hùn náà àmì àtẹ̀yìn náà. nà kẹ́ ẹ̀ńtọ́ jẹ́ yẹn gbèsè. Thank hmm. you. Naam. ó ní wọn lọ bí ọdún mẹ́ta mẹ́rin márùn sọlẹ lọ sóde ọnà èyí á máa ràn létí torí tó bá kú wọn kọ́kọ́ yọ nínú ẹrù náà kó tó di pé wọn sùn. ẹ ẹ ní ẹ ní dákẹ́ ẹ máa bẹ lọ́n fún ẹ ní dákẹ́. Ah. ó ní gbogbo ìdáàbò tó wà ní ayọ̀ aṣọ lè ní àbúrò ọkọ ìyàwó bàbá àbúrò ọkọ ìyàwó sẹ́yìn ti di bàbá àbúrò ẹ fún wọn bàbá yìí ẹ fún Thank you. <laughs> Wàhálà tó fún àgbẹ̀fẹ́ ń dáadáa. Tàmí láti ọ̀nà. Ẹ̀ẹ́dì. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. mi ní ìdí láti dà padà sí black torí òjíṣẹ́ náà sálàmù ọgbà mi láàyè rẹ̀ mi ìdẹ̀ ní ìdẹ̀ kí ni mo fẹ́ dà padà sí black mi. gbogbo àwọn tí lé àwọn dúdú gan wọn ò lágbára tó ní. mo fi gbogbo ẹnu sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ṣé ẹni tó yẹ pé black nínú rẹ̀ títí tínú rẹ̀ bẹ́ẹ̀ni bọ́dọ̀ ṣe ṣe rí tẹ́lẹ̀ yóò fọ́nù rẹ̀ nù torí olóyè kan after some time funfun ó jáde padà. Ìgbésẹ̀ ni mo sábà ní ìyàwó sáré pàdé. Tó o náà mọ̀

tàbí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulah tàbí asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah aw asalaamu alaykum wa rahmatulahi wa barakatu asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ee keeti nga baasi ee naam. o ti wéyiki o ti bàjẹ́ kílẹ̀ wa ń wò. jáde dáadáa díẹ̀ díẹ̀. jẹlẹ yìí lọ. bẹ́ẹ̀ni kí n jẹlẹ yìí lọ. bẹ́ẹ̀ni. eléyìí jáde bẹ́ẹ̀ni. asalaamualeykum wa rahmatulahi. ẹni mo fẹ́ kí ẹ ṣàlàyé ẹni tí ó lọ sí àmì kàtà bí owó láti lọ sí aláṣẹ àwa ní owó tó lè tó lọ sí ọmọdé ṣé ìgbà láyé wà fún ẹni tí ó ti ṣe àjù kí olórí kò ṣe. ní.

مفتوحا إلى الحج بين ولا مضار وتأتي بأهل الشمس مرحبا àti ṣíṣe tẹ̀mọ́tò wọnú ájì o ẹ̀fẹ́ ìkàlà tó máa lọ ṣe tó bá ti ṣe báyìí kan lóde lọ́pàá rẹ̀ ó ti máa kọ̀. Ọba adéjọ́kẹ̀ ìjọ ìyẹ́wò sọ́ọ̀dìyà ti àgbèrà ájì. Ibi ilé tó wà ní Máka yẹn Ilé yẹn yóò yẹ ní kọ́ọ̀tù rẹ̀. Yóò yẹ wá gbé ìyẹ̀wò ọ̀hún ájì. Ó ti ṣe nígbà tó ti ṣe ní ọmọ rẹ̀ náà. Yóò wẹ̀ yóò tẹ̀kọ́ ara dáadáa. Yóò wọ ìṣẹ̀rọ̀ ọ̀hún Yóò ti ṣe tó bá mú nọ́ọ̀sà wà fáàlì ó lè ti ti bá lọ́bẹ́ẹ̀kà àwọn àlàájì lọ́bẹ́ẹ̀kà lọ́wọ́ lọ́bẹ́ẹ̀ ó ti di wọ́n lẹ́nu tó èyí ni ìjọba tó tí wọ́n yẹ pé kí á nì ìwọ̀n alákàpọ̀ lọ́kàn méjèèjì tí wọ́n yẹ pé kí fúrọ́ọ̀dì èyí ni pé á ti ṣáájú yìí gbọ́dọ̀ fa pẹ̀lú àdáyà rẹ̀ nínú wọn ti kọ́ sí ẹ̀. so ọmọlá ọ̀wọ̀ ayé náà ni wọ́n ní àti àmàlà ọmọ ọ̀wọ̀ ayé. bàbá ìbéèrè tó ń béèrè ní pé kì í ṣe oṣù hajj ọwọ́ abẹ́ lọ fún wọn. rárá owó tó bọ́ wà lọ́wọ́ rẹ̀ hmm. owó tí wọ́n mọ́ wà ní òṣèlú tó ti lọ́wọ́. kí ló ń ṣe náà bàbá náà. ó ní ẹni tó ń máa wá ọ. ó ní ẹ̀dùn wá ẹ̀dùn wá ọ. ó mọ́ra mọ́ mọ ẹ̀ṣẹ́ láì kó lára olùgbàgbọ́ òdodo. bí olùkọ́. ó ní ẹni láàrin àwọn ọ̀ṣun àwọn ẹ̀ṣẹ̀ nígbà wọn ti máa wà lóko lórí ẹgbẹ́ ìgbésí ẹni bọ̀ ọ̀ṣun.

Ẹ̀sùn múra wà tó ẹgbẹ́ tí ń múra lọ́ṣẹ̀ yọ yọ nísìn ó lè lọ, ó lè lè jẹ́ ní ọ̀pọ̀ láti bá ní ìbádọ̀ Mo fẹ́ kí ẹ bá aṣọ lẹ́nu tí inú rẹ̀ ṣé kò àrọ́ọ̀mù ni kéèyàn dá ìrẹsì dúdú nǹkan tí èèyàn fẹ́ gbọ́ lẹ́nu kan nìyẹn. Thank tẹsán náà ló ń gbẹ́gbẹ́ yìí gba ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni alákọ̀ọ́kọ́ nípa ẹ̀sùn mẹ́sàn-án péré tí wọ́n nípa pé àgbo ẹtí ó rákà ní ìgbọ́lọ́wọ́ àbẹ̀wọ̀ kan tí ó bá jáde padà sí ọtún àlọ́ láti ipe kò nídìí pé wọ́n gbé bíìsì padà nọ́mbà wà ní nọ́mbà tù ẹn. Okay wọ́n ti pàṣẹ sórí eléyìí. wípé ẹni tí ó ń tiraka ó ń kiri lọ àlùwàlá rẹ̀ já wípé a sọ pé tọ́ba lọ tún àlùwàlá rẹ̀ ṣe tí ó sọ̀rọ̀ a kọ́ntínú ibi tí bẹ́ẹ̀ ni pòsíṣàn wa báwọn ètí òṣèré ẹnu tí ó pọ́pùlà jù láàrin àwọn afáàní pé yóò tún ìrun yẹn bẹ̀rẹ̀ ọmọ pọ́pùlà jù but hadith tó tiẹ̀ sọ pé yóò tún bẹ̀rẹ̀ yẹn gan yẹn hadith yẹn dọ̀ yìí now but ètò pọ́pùlà jù láàrin àwọn afáàní. ẹlẹ́kẹ̀jì ẹni tí ó ti lòṣìnà lórí ìṣẹ̀yìn abára pé ó ti ṣẹ́yìn sí ìròyìn nípa ẹ̀ ìkéyìn òtún bá ìbéèrè ti wípé ẹni tó pé ògbọ́yé tẹ́lẹ̀ wọ́n ti ṣẹ́yìn rẹpẹtẹ tóbi tí àwọn ọ̀rọ̀ bá ti lóyún ọgbà àṣẹ ni o ọwọ́ pọ̀ tàbí ìwé ètò nǹkan rí wọ́n máa ń wọ pé táwọn ń ṣe làwọn ń jẹ so kò tẹ̀ sí nísinsìnyí ká máa sẹ́ni ká máa sẹ́ni ọgbọ́n ti wọ́n gbà pé ọba dẹ́dà ọlọ́run ọba ní ń dẹ́dà ṣùgbọ́n wọn ọgbà kó ní pèsè so wọ́n ti sẹ́yìn lọ ṣé túbá wà fún ó lè túbá kó túbá ó ń ṣe nàdáàmà kó kábàámà lórí tó ti ṣe sẹ́yìn kó kún fún ọ̀pọ̀lọpọ̀ istikfa kó dẹ̀ máa kó máa ṣe pẹ́pẹ́ fúru fún ọba dẹ́dà ọlọ́run ọgbà tútù bàrẹ̀.

tó bá tún wá jẹ́ ẹbí tí ò gba tiwa àgbẹ̀ eléyìí ò gba tiwa ó lọ́lá ju ká ṣe sàrà fún ju ẹlòmíì lọ láti fi sokun torí látara ṣe sàrà fún á sokun ẹbí á fàmàrà aha ládàdẹ wà ń bẹ. káríkà náà wọn bá pàrọ̀ ìwádìí ìjẹ́ tó tara ìdí ètò bá ti rọrùn tó bá máa ní effect jù torí ẹni tó já pọ̀n tàbá ní ká ṣe oúnjẹ fún un ká fún un lóúnjẹ ọ̀gọ̀rọ̀ ẹlòmíì tàbá ní ká gbé raw food fún un àti ṣe ètò rẹ̀ gan kò rọrùn ṣùgbọ́n tó bá yẹ pé a lè ṣe bí ìrẹsì ó lè jẹ́ kíkan ó lè jẹ́ áfíkè tá a fowó sí i àwọn àwọn ẹni ọlọ́nkọ̀ọ̀kan tá a mọ̀ pé ara ni wọ́n ní bùkátà agbélọ́lé wọn àwọn dáná wọn fúnra wọn ó mú àti pé àwọn oní tí wọ́n ń gbégbá bára pọ̀ ládùúgbò wọn ò lè sè é èèyàn wá sè é èèyàn èèyàn gbé lọ fún wọn ìyẹn náà mú àwa fẹ́ ṣe ìtààmù tààmù a fẹ́ fìdí àwọn èèyàn a fẹ́ pa àwọn ẹni rẹ wípé ẹ wá jẹun nílé mi ìyẹn náà mọ̀. rárá àìdájọ́ sí àìdájọ́ sí anytime tá a bá wò wípé ohun anibukata sí a lè fi sún àsìkò tá a mọ̀ yìí pé èrò pọ̀ tí ó fi ní effect lórí ní tá a fẹ́ ṣe àìdájọ́ sàrà ọdún kan sàrà àjọ mẹ́jọ sàrà àjọ mẹ́ta sàrà ogójì ọjọ́ gbogbo ilé àdáda rẹ̀ náà náà bẹ́ẹ̀. ah tó kù bá ti kú téèyàn náà ó fi kú lè yàn ọmọ ṣòkú bó la ṣe ṣe gbogbo ògbà pàápàá òkú méjèèjì gbogbo ògbà tá a bá ti ń ṣàdúrà pàápàá tá a bá ti forí lé kanlẹ̀ torí àsìkò téèyàn súnmọ́ bá dẹ́ta jù nígbà téèyàn bá wà ń sùjádà alámọ̀ fúrúlé wàlúwàlú gẹ̀yà wọ́n bá dẹ́ta orí jìnnì foríjì àwọn òbí mi méjì pàápàá jùlọ tí wọ́n jẹ́ mùsùlùmí so gbogbo ìgbà ní mùsùlùmí máa ń rántí òkú rẹ̀ kìí ṣe ijọ́ kẹta nìkan kìí ṣe ijọ́ kẹjọ kìí ṣe ogójì ọjọ́ gbogbo ìgbà tó bá ti ń ṣàdúà yóò máa ṣàdúà fún àwọn òkú rẹ̀ lójúṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam sọ wípé ẹnikẹ́ni tó bá ń ṣe istikfar wípé Allahumma firli. والوالدي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات yóò gba commission lórí gbogbo àwọn tó dákọ̀ yìí tẹ ò gbélé ti kún gbólóhùn kan ṣoṣo yẹn ilẹ̀ ti kún so gbogbo ìgbà ni wọ́n máa ṣe àwọn istighfarat náà. bẹ́ẹ̀ni tí àwọn olùkọ́ àwọn olùkọ́ yóò ní abájá ìṣẹ́ tí àwọn olùkọ́ yìí dáhùn ẹlẹ́gbẹ̀ẹ́ ìṣẹ́ tí àwọn olùkọ́ yìí tó bá wò ní wọn yìí ẹni tó lọ́dọ̀ wò. tọ́wọ̀n bá wo tọ́wọ̀n bá wo ní jẹ́gí ni. wíwo rẹ̀ gan pastime ni pastime ni ìrẹ́gbẹ̀ẹ́ gbogbo àsìkò wa á jábọ̀ lé lórí bá a bá ṣe náà bá a ṣe ná àsìkò á jábọ̀ lé lórí so ìrégbè ni tá a bá tún wá lọ ilé ọtí lọ́ọ́ wò a lọ́ọ́ ṣèrégbè ilé ọtí ó ti double tragedy. ó ti dẹ̀kẹ́fà ẹ̀mí ń wàhálà ló ti ṣubú sílẹ̀ fún ara rẹ̀. na kọ́ yẹn náà fìlà kọ́ yẹn náà fìlà bẹ́ẹ̀ kó lè pa àwọn ọmọ ìyá kan wá bá jẹun níbẹ̀ tí wọ́n bá dẹ̀ jẹun tán wa alaikum salaam tó làákọ̀ ya ó bàbá àbúrò. aláàtọ̀ ọ̀nà. àwọn kan ń ṣe alcohol ẹyin bẹ̀. oúnjẹ kí ni. látara ìdọ̀tí. náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Ṣé ojú ṣáájú aṣàbòsí? Àbòsí. Kò túmọ̀ tí Mùsùlùmí wá sábòsí, tí kèfèrí wá sábòsí, kèfèrí lè mú jẹ́ ju Mùsùlùmí lọ tóró ń lè mọ̀ òun lè mọ̀ mọ̀ pé kò dáa tó di yé báyìí nìkan ṣùgbọ́n mùsùlùmí òun lè máa mà ṣe sọ̀dà mọ̀ pé ń tó mọ̀ pé nǹkan ọ̀dà tó ṣe ìgboyà láti ṣèbàjẹ́ fún ẹni tó mọ̀ pé ọ̀dà ọmọ ńlágbára jẹ ní tí ò tiẹ̀ mọ̀ lọ aslan so ẹ pàkíyèsí rẹ̀ sí tó ní àwọn èèyàn lára. Now, now náà. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. rárá. ó le ó nira ṣùgbọ́n kó gba kádàrà kó mú sùúrù afẹ́ dán náà kò máa ń bí kò máa ń bí kóòrè kóòrè ọmọ rẹ̀ ni àlùwọ́lẹ̀dù lè fi rush wọ́n fi pá bá àwò rẹ̀ sùn bí wọn ò fi pá bá sùn gan ẹni tó bá sùn tó doyún ẹ kìí ṣọmọ tiẹ̀ tó dá ń fún níyàwó tó di yẹn báyìí nìkan àlùwọ́lẹ̀dù lè fi rush òun ló ní òun ló lọ́mọ lẹ́nu yẹn ṣe but yóò tún wá yóò mọ tó lọ sọ̀rọ̀ ayọ̀ níjọ́ tá sì rí òtù àti ní gbogbo ẹ̀dẹ́ òtù kọ́lá wọn má gba kó má ṣàbọ̀ àti ní wá ní náà lọ. ìdájọ́ ń bọ̀ yóò lè ṣe gbogbo responsibility lórí rẹ̀. Thank you, Lord. Wa alaikum assalam wọ́n ti lè máa ń ṣe ìtàn. tó bá ti di pípẹ́ afẹ́fẹ́ tí máa ń bẹ̀rù sọ ó ní pé tí òun àti ìdìmọ̀ rẹ̀ pípẹ́ ká máa bá mi. lásìkò bá ti tó. lásìkò bá ti tó. ìgbàlẹ́ tó bá jẹ́ ìgbàlejò máa ọ̀rọ̀ máa ń ṣe gbàgbà wípé bóyá ìmáàmù bàbá ìdè mọ́tò táwọn àtọ̀mọ́tò bàbá ìdè bóyá ìmáàmù sọ̀rọ̀ ìmáàmù sọ̀rọ̀ lọ́wọ́ wípé àbí ẹni ọ̀hún ó kàn máa ṣe ìfá fún pé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Mm. fóun lẹ̀ lóòótọ́ ṣùgbọ́n tó bá ti wà á àǹtí ẹ̀ ti ní ní àlọ́ àlákẹ́ mú sòrò. ká má lo torí ohun tó sílẹ̀ ká má fi ṣe pàkúté tàbí sulam láti fi ṣèfẹ́nu tiwa la ó ti ẹ̀sọ́ báyẹn gan ó ṣe dáadáa jazakallahu khair ìbámu bá ń ṣọ wọn ó ṣọ wọn gan. <laughs> àsìkò oorun tó ìmáàmù òyọjú ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú ti ń lé sí kò yọjú àwọn jàmá wa ní ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà táwọn rí pé súnlẹ̀ ilé ìpéjì tàwa lọ ìwọ ṣáájú ó wá ń ìmáàmù wa jáde. <laughs> ó wá ń ti ẹni tó ń kírun ó ń ti kó lórí irun bẹ́ẹ̀ tẹ́ ẹ bá kírun yẹn kò ní gbà mú dámì mọ̀júmọ́n wọ́n bọ̀ wọ́n ràn ọ́ lẹ́rù ẹrù jẹ́ pé ó lóun dáná kí ló dẹ̀ máa ń fà intention position yẹn kì í ṣe ti ó yẹ kó jẹ́ intention gan ni wọ́n gbé débẹ̀ wọ́n rò pé ipò tayé ni téèyàn máa fi ń fẹ́ láàlá ẹnikẹ́ni tó bá ṣáájú bó ṣe lè wù kó kéré tó kí ló jíṣẹ́ náà àtúnà ń tọ́ ó ní wọn ó dì lọ́wọ́ dì lẹ́sẹ̀ ìjọ gbé ìjà kí á mọ̀ yìí ìgbà tó bá ṣàlàyé ẹnu ẹ̀ tó bá bọ́ ni ó dì tó jẹ́ pé bóyá wọn yóò dèrò àlùjánnà o wọ́n kì í lẹ̀ sínú àlùjánnà o tàbí wọ́n sọ ní bí ẹ ṣe dí ìpinnu náà subhanallah. tó ìjọ lórí èṣẹ̀ nǹkan kékeré lẹ́yìn àmà mú yẹn turu yìí tó bẹ́ẹ̀ à opportunity ti dé mo fẹ́ fẹ́ la bí tàwọn olóṣèlú tọ́dọ̀ àlèkàn olóṣèlú yẹn pa sọ ní ẹ̀hẹ́n torí síyáṣá ètò nìtúmọ̀ síyáṣá ká tó nǹkan kó lè bá àgùn régé ló fi jẹ́ pé aṣù nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ mójútó lórí tìátà ni pé bí àwọn èèyàn bí wọn ò ṣe ní ṣe ṣírkù. bí àwọn èèyàn ò ṣe ní sọnù bí property wọn ò ṣe ní ìdáàbòbò. bí àpọ́nlé wọn ò ṣe ní sọnù ló fi jẹ́ pé tọ́ ọ bá ọmọ àlè ni ọ́ ọ sọ bàbá tó ọ ṣàlàyé tọ́ ọ bá lè sọ bó ṣe jẹ́ tó jọ́ ọ eighty ló fi jẹ́ pé ìyẹn kan máa ń yanu sọ̀rọ̀ òtútù lè ẹlẹ́ni aláàyè àṣà A ṣe òdiwọ̀n tó fi kàn ọ́ sanwó tọ́ ọ̀ bá rí san ọwọ́ ẹ̀wọ̀n tàbí kọ́ jẹ́ gbà. gbogbo àwọn nǹkan ohun ni ó jẹ́ kí àwùjọ kó yanjú ntí olórí ó máa ṣọ́nù ntí àlàkalẹ̀ fún tọ́gbọ́dọ̀ mójútó ó ti wà bẹ́ẹ̀ ló fi jẹ́ wípé àìgbé ìjólórí fún pàwọ̀ èèyàn tí ọ̀dà kàmà amukumẹ́kọ̀ọ́ tí ò rò mẹ́ẹ̀. kódà tó o bá wà nínú àwùjọ tó yẹ pé àwùjọ yẹn ẹni àwọn wọ́n ń jọ àwọn afẹ́yìn olórí kò kò sí mùsùlùmí láàrin wọn ẹ gbọ́dọ̀ ṣọ ẹni tó yẹ pé eléyìí yóò mú taqlilu sharri eléyìí ò ní jẹ́ ká burú ọ́ tàkà kéde ní ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn gbowó fún wa ọyọ ẹja tí nǹkan kan báyìí lè ṣẹlẹ̀ sáwùjọ níta burú látara apá tí anybody bá kó yóò ro ẹjọ́ ní gbangba ẹjọ́ gbẹ̀ndẹ̀ àkíyá kéde kéde ìdí ṣeré tarakuf bihi biha yomuru siyasa tarakuf biha haramun qat'an kéèyàn mú ọwọ́ yẹn turu kó fi mú ọ̀rọ̀ bá a ṣe tòlú bá a ṣe tó àwùjọ aburú ńlá ni khatir mara tó jẹ́ pé ẹni tó bá fọwọ́ yẹpẹrẹ mú tó fi wá bàjẹ́ ọ̀rọ̀ rẹ̀ ní tó òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnlá ti sọ pé ẹnikẹ́ni tá a bá gbé sípò nínú ọmọ mi tó wá fara ní àwùjọ ìwọ ọlọ́run ọba má jẹ́ kára ó dẹ òun náà ẹni tá a bá gbé sípò tó bá fi ara tù wọ́n ìwọ náà ń járe ó tu òun náà òfìjọ́ yìí pé kìí ṣe just anybody làá fi sípò olórí òṣìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lọ́ ní kánẹt banu israel yasusuhum al-anbiya akọ̀mọ̀ká rasulillah àwọn ọmọ bani israel àwọn tí wọ́n máa darí ètò àwùjọ lu àwọn àwọn àwọn ànábì ọlọ́run ọba ni o ráwọn ni wọ́n sọ pé ń ọlọ́run bá láàgbọ̀dọ̀ ṣẹlẹ̀ ọlọ́run àgbọ̀dọ̀ ṣẹlẹ̀ àwọn gan sì wẹ̀ nítorí kí wọ́n mọ̀ ṣe òun wọ́n sá fún ìgbérí bọ̀dì lọ torí ìjó lórí is <laughs> always by example. tí wọ́n tó ojú olórí tó ọba ya ọgbà ọlọ́gbà tó kán èso bẹ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n kò wọ́n rùn oko olóko ni sọ ìwọ tó ojú lórí omi tó mu gan ọmọ aṣọ ọmọ wò ọmọ oríṣiríṣi báwọn tó fi jẹ́ pé àwọn èèyàn èèyàn ọmọ wo pé á ẹni tí ń ṣọ́ omi tí ń tọ́ gbogbo ẹ̀yìn tá a bá ní ká ṣe ń tọ́ kọjá eléyìí á fi mú dánrin o olúkálukú ó ṣe kí ni yóò sì tàì àwùjọ wà normal. ni Umar bin Abdul Aziz ọ̀dí aláàánú gbàtó jó lórí tán kí lọ́sọ̀ fáwọn kí wọ́n fi jó lórí kí lọ́sọ̀ fáwọn ara lè rẹ̀ ó ní kò sí sinmi máa wù kí lọ́sọ̀ fáwọn àfa ó ní ẹ wá máa kà fún mi kí ni ń bẹ lẹ́yìn ikú bá a sì jábọ̀ so olórí máa ń wo ikú àti ti ń bẹ lẹ́yìn rẹ̀ báyìí ní kòtò tí mo bá kú síbẹ̀ kí ni fi jábọ̀ tí mi bá kú síbẹ̀ bóò ní ìṣeṣe. ìgbà tó kan nínú àwọn olórí jáde láyé gbogbo àwọn ọfẹ jáde láyé wọn ń pa kàkà kú gbogbo àwọn èèyàn ń kì í wọn ṣe gbogbo ẹ ó ṣe gbìyànjú ó ṣe gbogbo ẹ. Abdullahi bin Umar radiyallahu anhu máa wà ń bẹ̀ kọ́sọ́ nǹkan kan ọkàn olórí yẹn ò balẹ̀ torí wípé ọmọ yìí pé ẹ̀rí eléyìí yàtọ̀ ọ̀sán nǹkan ni ó ń hìn hmm, kí ni ìbá sọ wọ́n yàn ọkọ òṣèlè òṣèlè ìṣòwò léyìn ṣòwò léyìn wọ́n bí ọ sípò wípé kó ṣe bá ṣe bá wọ́n náà mọ ibi tó kẹrẹ̀ sí sórí ibi tó kẹrẹ̀ sí tó yẹ kó mójútó tó mójútó àti tó fìfẹ́ ẹnu ṣe àti tó fi inú ni bí ni ṣe ó lè dábọ̀ rẹ̀ fọba adẹ́rà ó bí sẹ́kùn ni torí pé kí ni ìjẹ́ olórí ọgbọ́dọ̀ jẹ́ àtíbàbà tó jẹ́ wípé àwọn ọ̀tá rẹ wọn ò ní rí bi sá sí àwọn ọ̀rẹ́ rẹ wọn ò ní rí bi sá sí àwọn ọ̀tá rẹ ò ní jákàmù náà ìṣedéédé àwọn ọ̀tá mọ̀ yìí pé à wọ́n bá ti jẹ́ pé lágbájá ni à òdodo ló dúró fún. àwọn kò fáàrù ní Mẹ́kà àti ní Mẹ́dínà wọ́n máa lè gbé nǹkan sá wọ́n máa lọ sáàdì òjíṣẹ́ mọ́sálà àlọ́sọ́nà torí pé kí wọ́n máa ètò kò ní ìfipá kan bọ̀ kan ara bẹ́ẹ̀ làwọn sàábé jogún òjò làánú àtàwọn tó ń tẹ̀lé wọn eléyìí ní leadership leadership yẹn ṣe yí pé nǹkan ti tọwọ́ wa ọbẹ̀ ti sọ̀ Allah. tó o bá ti ka leadership wípé à ẹran ní ọ̀ iṣu ní gbogbo àwọn nǹkan yòókù fa inna lillahi wa inna ilayhi raji'un inna lillahi wa inna ilayhi raji'un. bó ṣe lè kú kéré tó gbogbo ẹ̀ láṣà kan. accountability kì í ṣe fẹ́ dá ọ fọba adẹ́dá ni. kílọ̀bà ọlọ́bà rẹ̀dà ní jọ wọn máa ha bẹ̀rẹ̀ kìtà láyò rọ́jìrì sọ̀rìrìtàn wọ́nà kàbírìtàn ilà àṣọ́hà wọ́wọ́jẹ̀dù máa àmìlì ọ̀hádùrà wọ́lá yẹ́dùnú mọ̀rọ̀bùkà àhàdà ǹjẹ́ kẹ́gà ọ̀sọ̀ yìí pé irú tíra wo lélẹ́yìí láyò rọ́jìrì sọ̀rìrìtàn wọ́nà kàbírìtàn ilà àṣọ́hà nǹkan tó kéré bó ṣe lè wù kó kéré tó àti bó ṣe tóbi tó kò tí ẹ̀ sí kẹ́kẹ́ pamọ́ gbogbo ń tá a ṣe náà láàrin lẹ̀ ọlọ́run bá ní ohun òní sábòsí sẹ́nìkan ni àtọkọ àtìyàwó àtolórí àtọmọṣẹ́ àtàfà àtọmọkẹ́wò àti gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pátá ló fi jẹ́ pé èèyàn tẹ̀ jẹ́jẹ́ èèyàn tẹ̀ jẹ́jẹ́ ilé ayé ìṣèǹdéyàn tẹ̀ bàṣùbàṣù nǹkan pẹ̀lú òfin òṣìṣẹ́ náírà asọ́nà sọ pé man khafa adìlẹ́jà wa man adìlẹ́jà balagha إن سلعة الله غالية إن سلعة الله الجنة ẹni tí bá ń pààyè yọ tẹ̀ jẹ́jẹ́ ẹni tó bá tẹ̀ jẹ́jẹ́ ni ó débi tí ń lọ ọjà tọlọ́wọ́n ọba ní ká wá ná ọ̀wọ́n o ọjà yẹn làlìjá náà kọ́lọ́ mọ́ fi dùn wá náà kò sí ìsọmọ tó mẹ́rin tó ní ìwà báyé ń ṣe pẹ̀lú bí láti ṣẹ́yìn ṣe. kọ́mẹ́ ẹ̀ ṣé bọ́n ló fẹ́ rẹ pẹ̀lú ẹ tọ́fọ́dà. ìwọ̀nba ọ̀rọ̀ wọ́n ní ká wá lídì àwọn tí wọ́n á kọ́ àgbòrí ni àníká kọ́kọ́ lòjíṣẹ́ náà àti àníká kọ́kọ́ ti tiwájú ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ wọ́n ń sáká ẹni tí máa jẹ́ àrẹ ọ̀yẹ́ tí wá ní ohun ẹgbẹ́ ìmùsílẹ̀ yàrá àkíní ìdẹ́ńdẹ̀ sọmọ nǹkan tó ṣe. يريد أن يذبح نفسه بغير سكين بسكين يعني شديد بغير سكين أشق ọfẹ jura rẹ̀ láì tọbẹ tọba dọbẹ sí gan kọrọrùn ohun tí èèwà sọ bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ yóò nù nù nù nù yóò ti kú kó tó kú. mùsíbà àbà mùsíbà ìtọ́ nǹkan wo bẹ́ẹ̀ ni òjìyàn náà fọlá ń sọ pé ìlà níbẹ̀ tilẹ̀ àmàna ìlà àgbẹ̀wòrì àlíyá fantazir sáà. ìwọ̀ tá a bá ti ní ká gbé fún ẹni tí ì ṣe tí ò kájú òṣùwọ̀n rẹ̀ tọ̀ ilé ayọ́dà rẹ̀ ìdàrú tá a ní ayé ó dàrú nígbà tí ayé máa ń lọ sópin ilé ayé ní tí ó dalẹ̀ ayé rú. tọ́ òbí jẹ́ pé gbogbo wa àtọkùnrin àtobìnrin wa responsibility wa ni tọ́ ọba káwọ́rọ̀ gan o ti sọ̀rọ̀ tọ́ ọba ló ṣe o ti ṣe nítorí túmọ̀ sí ni pé kí wọ́n máa bá a lọ bẹ́ẹ̀ wọ́n náà ṣàkáǹtì. so ṣéèkì ọjà ọ̀dẹ̀ lè sọ wípé wọ́n ka ọ̀rọ̀ gbogbo ibi tí mùsùlùmí bá wà ṣéèkì ọjà ni wọ́n ń bẹ̀ tí wọ́n bá ká ọ̀rọ̀ orí burúkú ni wọ́n ti mú ọ̀bẹ wọ́n ti fẹ́ búra wọn ní gẹ́gẹ́rì sèké. ọ̀rọ̀ transmission ẹ̀ ń sọ lẹ́nu. ọ̀rọ̀ transmission. na kì í ṣe transmission abbreviation. abbreviation ni wọ́n ní www salamu alaykum warahmatulahi wabarakatuh wọ́n fọgbọ́ gbé wọ́n fi wọ́n náà fọgbọ́ gbé ogunṣe ló ti dáàmà ẹ̀hẹ́n tàbí saw sallallahu alayhi wa sallam ẹ̀ jébẹ̀tì náà sẹ́dínà Umar radiyallahu anhu ní tí ẹ bá mọ ládàá yìí àpọ́nlé ẹ̀yẹ níwájú ọlọ́run ọba tí ń bẹ fún gbólóhùn jazakallahu khairan ẹ̀yìn fílẹ̀ nígbà kan láti sọ. Umar bin Khattab. Náà. Náà Àwọn tí tó máa ń kó, àwọn dá láti ẹni di ọjọ́ mẹ́ta yìí lágbá rẹ̀ máa tún ní olùdẹ́sọ̀rọ̀ fún àwọn àti àgbọ̀ lágbá báyìí. mo ní kẹ́ èdè èdè islam ni ẹ mo ní ká padà sí díẹ̀. ẹ máa ń bá wa sí ìfọ àwọn ìṣẹ̀lẹ̀ táwọn ní náà. aláwọ ẹjẹ́ á tètè padà lè kéwòn yẹn ti mú wá ọ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀lẹ́sọ̀n. èyí ti lè ní ìfẹ́sì láti ẹ̀ẹ́dẹ̀ẹ́ni kó tó tó gbà ẹ̀ máa kọ́. júmọ̀ tó ń bọ̀ yìí a ṣe kútùbà sunday tó ń bọ̀ a yànjú ẹ̀ sọ̀rọ̀ kọ́lọ́ ń àjùgbà náà lọ. but àǹtí àǹtí ń ṣe flashes but flash àǹtí ń flash àǹtí ń ṣe flash. <laughs> Eh? ẹ̀dá rárá fúláṣì ni àti ìṣẹ̀lójú. ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ní oríṣi social media ó ní democracy kò fún un mo ní kò sáfà tó nà àfàtọ̀ ọmọ tó ṣe tó nà o kò sí ṣùgbọ́n tahammul báwo la ṣe ṣe pẹ̀lú rẹ̀ tá a bá bára wa nínú condition ibẹ̀ ní ìtìláfù tiwa à ẹ̀yà afáwa ẹ̀ kó ìtìláfin ẹ̀ jáde ẹ̀ járe o ní sọ àgọ̀ wípé kí là ń sọ kí leléyìí sọ yìí àti bárọ̀sì ń bẹ́nu sísẹ́mù eléyìí náà ìsọ tó ń sọ nìyẹn mọ̀tẹ́wọ́ pé anáàrò ilẹ̀ tẹ́jì ní màtí àkùntàkùn náà sàá àwọn náà kazalika kunna min qabl forty years ago àwọn náà ti rú nǹkan bá wọn ṣùgbọ́n tọ́ ọ bá ti dìbò ó ti di kẹfẹ́ yìí.

ṣáàlù ààrẹ kùsà. ṣe ibi iṣẹ́ yẹn masjid tí ó ní imam five daily. ok. okay bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni baba bombaz ni ó ló mú wọn ní change jama ọ̀hìn ọlọ́run ọ̀sẹ̀. Nínú ilé ìsìláàmù nípa ọkọ̀ àti àwọn ọkọ̀ ìtọ́jú ìmọ̀ àmì nínú ilé tó kọjá ọjọ́ mẹ́ta sọ́kọ̀dẹ̀ ni. salama wọn salama ẹ bẹ ẹ wọn ti ń bára wọn sọ̀rọ̀. ẹ bọ̀ tó bá rí tó tó bá rí tó bá tó bá rí pé ìyẹn máa wà effective láti fi pe ìyàwó rẹ̀ padà sí ọ̀nà is okay. ẹ but kó kó má fi mọ níbẹ̀ yẹn kó yìí ṣe wá sí náà. a ah, yẹ ẹ ti di nǹkan mi yẹ haram ni. Hmm. Naam. Wọ́n lé ní ọ̀pọ̀lẹ́ mo rí pé àyè wà. Ṣé lẹ́yìn àníyàn tí máa ti dà ní pé wọ́n fẹ́ pa àjọ? Ṣé ó kí ló dé tẹ̀ fi gbé lọ sínú tọ́lẹ̀tì ẹ̀jẹ̀ torí kẹ́jẹ̀ ẹ̀ lè bá a sùn problem wọ́n ti sọ̀rọ̀ fún wa. wọ́n alẹ́ kọ́sọ́nà àti sáà. tó bá máa change irun nature irun yẹn tí wọ́n máa relax. but anything tó bá máa soft irun islam ò takò lópin ìgbà tó yẹ pé kò ní change eh, texture eh, nature. na na na ó sì wà ń lò ó sì wà ń lò nítorí ṣe amú àṣírí wa akínyìn ni a ṣe jẹ́ mọ́ níbo ìṣe mẹ́fà fún àjùmọ̀ṣe ni tó yẹ kó fẹ́ travel tó yẹ pé dúró ló ti kílé nísìn akígbé amú náà wà akígbé ṣùgbọ́n tó bá wà ní ìrìn àjò aṣọ sí i lórí wà ní ilé ìgbà nílé apá àwọn àti ilé tó tàbí kò ní wọn máa fi ilé yóò bá mi máa ń sọ̀rọ̀ àjọ pé àwọn ènìyàn lọ́jà. Tikẹ́sẹ̀tì yẹn ò bá mi. But the àwọn text nínú sọ̀rọ̀ Muslim ó speak against it. But àwọn afa mú àwọn ẹ̀rí wa àwọn reasons wa tó fi lè bá mu wípé wáyé pé kótópà tí màmú ṣe kì í ṣe tí wọ́n ń tú táwọn èèyàn gbọ́ wọn yé tí abárẹ́ni tí ó máa sọ̀rọ̀ láti kọ́ wọn ní àwọn nǹkan kan nínú ẹ̀sìn lórí ntọ́jẹ́ mọ́kótópà yẹn kí màmú tó dé pé kò burú ṣùgbọ́n tí ìbá ti ṣe yẹn á tọ́ ẹ pé ìmáàmù ọ̀ ń fèdè à ń gbọ́n tó ń sọ àsìkò tó wà fún àwọn tí wọ́n wà ní masjid kí ìmáàmù tó dé onáàlìkà máa yẹn náfìlà ló fi jẹ́ pé wọ́n wa pé nínú àwọn sálàf kí ìmáàmù tó dé wọ́n máa ń yan rákà méjìlá nínú àwọn amárẹ́ tó yan rákà méjìlá tó dẹ̀ máa gùn dáadáa. náà ọwọ́ àmàkúrò akórira rẹ̀. kódà kódà if kódà if. Ah, mẹ́ta ni mímbà rẹ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ náà agasọ mẹ́ta ni. wàlẹ́kùn sàlántù lórí dáadáa tẹ̀yìn náà. bẹ́ẹ̀ni. Hmm, hmm. kófì náà. ní owó lóye ṣe àtúnṣe náà. ṣé àlòmídà wa ni ẹ̀ ń gbà tó ṣe àlòmídà. Ah, gbogbo wa náà ní ká fèsì kìbìlà gbogbo wa ní ká fèsì kìbìlà. ẹ̀rí ni wípé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ náà sàásánà ń sàlàyé rẹ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn ni tó jẹ́ pé tó o bá sọ lójú ẹni ọlọ́rọ̀ kò ní í fẹ́ ẹ̀ ọ̀wá ń sọ lẹ́yìn tó lè jẹ́ pé òdodo ni tó bá jẹ́ pé kì í ṣòro ìyẹn ìṣòro ìbánu lórí jẹ́ nìyẹn ní arábìnrin kan wá síwájú òjìṣẹ́ náà sàásùmọ̀ ìgbà tó wá lọ tán nana Aisha ni ó dẹ̀ kúrú bákan òjìṣẹ́ náà sàásùmọ̀ ni ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ó ti jẹ ẹran rẹ̀ òjíṣẹ́ nana aisha ni ṣé bí bó ṣe rí ni mo sọ níbẹ̀ ni tó bá jẹ́ pé kìí ṣe bó ṣe rí ló sọ ó bà lórí jẹ́ nìyẹn ìyẹn tún burú ju ọ̀rọ̀ ẹ̀yìn lọ kò fi bùn aisha ọ̀dọ́là ana. Bẹ́ẹ̀ irú bàdà o ṣé ẹ fẹ́ kọ́ láyé ń kí o kólúkálukú máa ka tiẹ̀ àbí kó máa kọ́ wọn. no problem. no problem. Gbàgbọ́ gbalẹ̀. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.

láti àgbàfáwọn ìgbà àwọn ìgbà ọ̀dẹ̀ gbé nígbà tó ń sọ ìfún máa kọ́ sílẹ̀ tí kò sì sí wọn lọ́wọ́ nílẹ̀ mo rò bẹ́ẹ̀ kí a máa kọ́ sílẹ̀ bí báwo ṣe bó ti rí bàa rẹ̀ ni tá a bá ṣe tán á dẹ̀ gbélé wọn lọ́wọ́ ká lọ. kì í ṣe lecture room. náà wọ́n làwọn forí ju gbogbo wa kò gbọ́ yé lọ síbẹ̀ ni. Naam. Tí o bá ti ní bóòlù ṣe fẹ́ fún tí o fi ní ṣe kẹ́ṣíò àwọ̀rà tí o ẹ́ ló gbé sábẹ́ náà kò dẹ̀ ní distract òun gan torí nínú májẹ̀mú ọ̀nà ni wípé àwọn aṣẹ́ tí tí ó kọ́ di concentration kápátì the best thing kó fi rún rẹ̀ tó bá yẹ pé ìrún ọ̀ràn yẹn ni tí ó bá yẹ pé ó lè ń kírun lẹ́yìn ìmáàmù ni tí ìmáàmù gan bá ti ń gbọ́ pé ó máa ń sunkún á fásitì ṣùgbọ́n tó bá yẹ pé irun tó ń dá kí kó fi irun lẹ̀ kó fọmọ kó kọ̀ǹtínú. ara àwọn ìjọ mùsùlùmí ti ń sọ wípé wọ́n ní issues lórí rẹ̀ mo mọ̀ pé ìjọba kánò lọ wá tiwọn tá a bá rí tiwa ọbẹ̀ tán a gbọ́ pé wọ́n ń fi àwọn nǹkan kan sí tó jẹ́ pé àwọn ọmọ tí wọ́n bá gbà bóyá tí ó bá yá yóò tí wọ́n bá dàgbà yóò dá nǹkan kan sí wọn lára ìmọ̀ kí wọ́n mọ̀ ọ̀rọ̀mọ bí lásìkò tó bá jẹ́ kó òdodo ni àwọn expert gbọ́dọ̀ a gbọ́dọ̀ listen sí wọn ṣódodo ni tó bá jẹ́ òdodo kí n kóra ró tí wọ́n ti wá ṣòdodo kàgbà. نعم نعم ماذا الأمر عندكم وعليكم السلام ورحمة الله وبركاته lásìmọ́lá kọ́nẹ́sàn ọlọ́run dé ká rí sẹ́lẹ̀ lọ́sàn. sìmẹ́tà wọn. nígbà tí ẹnìkan wá nígbà tí ẹnìkan wá tí wọ́n á ní pé ó kúrú kánẹ́bì níbi lára gẹ́gbàǹkà sheikh salim eid lali bàtàn ṣàlàyé àdìsí kan nínú bahjat nàìjíríà so wọ́n wá ní pé mo ti gbàgbé àdìsí náà bọ́ wọ́n wá ní pé ó wà láwọ̀ láwọn sáàsì kan kí ni àdìsí káàbì yẹn tó bá yẹ pé ó ní ìlà kan lára tó yẹ pé òǹkan nìyẹn fi àwọn yẹn fi dáàmú bí ká sọ fẹ́ hàn náà.

ó ti fi wọn máa ń pè ní sukuma ìjọba ìjọba ni wọn kó tó gbẹgbẹ fúnra rẹ̀ yìí. ó lè ní ká fún ẹni tí wọn bá sọ̀rọ̀ yìí orí pé tó wà dárí tó tó wà fún fúlàní ní ṣé wọn bẹ̀rẹ̀ ọ̀kẹ́ nínú àwọn ọmọ ìyá ọ̀rọ̀ tó ń ní.

You know,

pé òun kọ́ ọmọ mẹ́rin tó ń pè é. ọmọ ìlú báyìí náà gba ọba òṣìṣẹ́ tó yóò bá jù tó bá rẹ̀. ọmọ ọba àwọn ọmọ kéèké kéèké wa ọ̀gá òwò ọ̀gá òwò akọ́ni ìwọ ni wọ́n bá rí owó ni wọ́n bá rí owó lé lẹ̀. ó wá sí ìwà ìwà láti òun ló tó àwọn ọmọ ìwà

lọ́kùnrin lọ́kùnrin ẹ̀rọ sà ẹlẹ́ẹ̀kejì sà ó fẹ́ jọ etí àwọn sísà kan béèrè nípa pé àwọn sísà tó bá ń tọmọ lọ́wọ́ tó ń bá ń ra tó ń ra tó bá ń kírun lọ́wọ́ àwọn ọmọ náà máa ń fa ọgbà sípra wọ́n máa ń báyà wọ́n máa ń gba ọjọ́ wọn kan tó àti máa lé wọn lé wọlé wọn ṣé kámọ kékeré gbáwájú yàn sí kí n bá ní iwájú yàn kí èèyàn àti sípra tó bá gbà yàn kọjá ṣé kò kò tó fẹ́ wà dísìn gbà

kò láìpẹ́ kò túmọ̀ sí pé wọ́n ń jẹ́ kí wọ́n gbà wá lò ọ̀dà kéèyàn pa méjèèjì pọ̀ kó fún ìyẹn lọ́kàn balẹ̀ ní ilé ìtara. ó lè sọ ọkùnrin pé o tí wọ́n mọ̀ tọ́lá yìí kọjá wá lọ́jọ́ ìgbàgbọ́ tí wọ́n ti rẹ́ mọ́ sí ilé ìgbàgbọ́ tí wọ́n ti mọ̀ wọ́n ti lówó dà sí. Olùkọ́ta ti tó wá sí Ìgbà tí mo lọ kẹrẹ tán. àdéhùn sọ wípé ẹgbẹ́ àwọn ọmọ kéékèèké kúrò ní mọ́ṣáláṣí ọ̀sọ̀tọ̀ ní ní mọ́ṣáláṣí bẹ̀rẹ̀ lọ́ máa wà á máa kọ́ wọn máa bẹ́ẹ̀ àwọn ṣẹ́tọ̀ọ̀mù tí wọ́n ní wíṣẹ̀tì àìlèṣe bíkẹ̀ kò sí ibi tí kìlọ̀ tí ń lọ tó tó wọ́n ti fara kó dáadáa tó ń ṣe tó jẹ́ pé ká máa jẹ́ kí wọ́n máa pàṣẹ àwọn àtàkì ìṣẹ̀lẹ̀ tó dájú tó bá ṣe lọ sílẹ̀ àtẹ̀jẹ́ àrùn káyà àgbáyé àwọn òbí tí ò ní jẹ́ kí wọ́n ní ìjọ ti ṣe wọ́n tẹ̀lé lórí rẹ̀ káyà bá máa lọ àwọn gáàsì rẹ̀ lòdì sẹ́nà máa àwọn àbúrò rẹ̀ mọ́. Débi wípé ó tó òun kó ti ra wọn yìí pé bàbá ti pẹ́ jù ìgbàgbọ́ sí ṣe ká wọn lè àwọn àmúta àmúta àwọn àwọn ọmọ wọn lè ṣe àwọn tí wọ́n sùn lé lórí ní orí ìlú àwọn kan ti ayé àwọn kan eré ìgbò látara bẹ́ẹ̀ náà wọ́n yọ wọ́n yọ díje àwọn kékeré kékeré yìí. Ìrètí kò lè sọ̀rọ̀ rárá, ọ̀tọ́ nígbà, ìgbèjì, ó wà ní

lọ́kùn lọ́kùn ọmọ ìyá kan ní pé kí báwọn fi báwọn obìnrin pé mọ́ṣáláṣí ẹ̀ kó máa ń ṣe bídà ń bẹ̀ ṣé ó ká máa ká káwọn ọmọ wa náà lọ àbí ká máa kàn lọ. ẹ pé ìyẹn ń lọ nítorí pé irun ìyẹn ti ń lọ kí ẹ bá ní káwọn ọmọ tí ò tí ì dá nǹkan mọ̀ ó gbé ìdọ̀tí lórí. lọ́kùn lọ́kùn question mi lẹ́kẹ̀ẹ́ta sà bàbá wa sẹ́kù sẹ́yìn ìgbàkùnrin lọ́wọ́ fẹ́rẹ̀ bàbá wa sẹ́kù sẹ́yìn sà wọ́n sọ àwọn ọ̀rẹ́ kan nínú sẹ́yìn yàrá ìsọ̀lẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ advance so wọ́n sọ pé kéèyàn sọ pé ehm, ìwọ̀n ìpè àkọ́kọ́ ti jẹ́ ojúmọ̀ ká sọ pé bídíà ni a ti ṣàbòsí fún Sayyidina Usman wípé kò tí ẹ yẹ ká kó jáde lẹ́nu wá pé kì í ṣe rárá because anabi sọ̀rọ̀ lẹ́yìn pé ká tẹ̀lé súnà ká tẹ̀lé súnà àwọn kúláfà rọ̀ṣídìn ń pè dẹ́n nígbà tí usman ṣe kínní kò sí sọ́là tó takò ń pè ń sẹ̀ ń súnà kálùpé ń bídẹ̀ à ń pè súnà làwọn ọ̀dọ̀ àwọn tó lé jẹ́ ká mú ni so wọ́n mú ọ̀rọ̀ yẹn pé àwọn òfin pé ẹ ká pè ní. ìzákùlà wọ́n sọ pé bóyá láwọn sọ́ọ́bà kan takùn wọ́n mú yẹn wá gẹ́gẹ́ bí ẹ̀yin náà pé àwọn sọ́ọ́bà rèé àìbò nìyẹn but wọ́n rèé àìbò nígbà tó sọ̀rọ̀ now. ṣe àwọn sọ pé. Thank you olùdẹ́ àwọn tó wọ́n fẹ́ pé wọ́n ṣe ní ṣíṣà ìyàn àwọn òṣèlú ẹgbẹ́ ìjọba wọn náà ní wọ́n ṣe ní àdé tí ìbá ṣe fáwọn náà ti rí àwọn kankan wọn ò ní fẹ́ jáde wá láti mọ fún ọ̀gá. Bákan náà, àbẹ̀rẹ̀ fún ìtumọ̀ kọ́rẹ́ ọ̀pọ̀ kọ́má ìgbà sọ̀rọ̀ yẹn. Wọ́n tẹ̀lé pé kó ṣe ẹ̀kọ́ ó ta ko lọ́sùn tó ti ṣe náà láti rà ويولنا أن نقول أن فيه أو قولة الحاج مخصص لخارج الأسيس wọ́n ti kọ́kọ́ ìlà wa ibi tí ó ti ní oríṣiríṣi tó ṣẹlẹ̀ ní àpá wa kódà mo ní ìgbà yìí àwọn àti bàbá wa wọn máa ń sára ìgbà ìgbà. Ìgbàkùn lọ fẹ̀rẹ̀ kan. Sàrànlẹ̀. Ẹ níbojú tọ́lùbù kọ́ àti àwọn tó máa ń ṣe gbélẹ̀. Bye-bye. ẹgbẹ́dẹ̀. lórí kí ọmọ máa gba wájú èèyàn kọjá lórí irun ní ìran tó bí anu Bukhari ló wà asar ìkànnì àwọn sáré tó ń kírun tí ìkànnì àwọn ọmọ kéékèèké tó wá fẹ́ sáré gba wájú ẹ̀ ó kọjú ọmọ yẹn ọmọ yẹn sábẹ̀ kọjá pé wàá mú nà lórí ìrún tí òyìn wá sunkún lọ bábà bẹ́ẹ̀ ń pè lágbájá náà bàbá wa dé wá ní à kí ló dé tó ṣe na ọmọ yẹn ó ní kò ń ṣọmọ yẹn lòun náà àti táyì tó wà nínú ẹ̀tọ́ kọjá tó pa yẹn lòun náà so pé àwọn yẹn máa ń fojú kéré kí ni ẹ̀ pé ṣe bọ́mọdé ni kò sáà